ká bá sọ nípa ìjúra ọ̀rọ̀ tí ó máa ń ṣe obìnrin náà ní ṣùkájù ni fibroid fibroid yìí bó ló ti máa ń wọlé sára obìnrin ìdọ̀tí ló máa ń fa ni nǹkan kan náà jẹ ni spam ló ń kí ló máa ń fa ìjú kí sì náà ń pè ní ìjú gan. ẹ ṣe òfin tó dáhùn béèrè ìfẹ́ sọ nípa kódò tó àyè tàtúmú dání mhm. oyin gidi lélẹ́yìí o oyin gidi oyin gidi tẹ́lẹ̀ máa fẹ́ pé òun fẹ́ ra oyin tó kàn ń ta oyin fún káàkiri oyin gidi rèé ṣe ti yé sìn ọ̀pọ̀ èèyàn ń wá oyin kiri wọn ọ̀rọ̀ yẹn gidi mọ́. tó àárọ̀ nígbà títì àárọ̀ ní ah. supamakẹ́ẹ̀tì. oyin tí o tiẹ̀ fi pé oríṣiríṣi ń gbòòrò ń sìn. Hmm. ìbí àní pé òun ní oyin báyìí ìbí àgbà fèkì lọ́dẹ̀ ń ta. fèkì ló pọ̀ jù. bí wọ́n fẹ́ oyin gidi kó wá sọ́dọ̀ iléeṣẹ́ àbáládé kò kí ń pọ̀ o ẹ̀kọ́ kọ́lá máa ń ní o yóò rí oyin gidi rà tí wàá jẹ́ oyin gidi ni kó dà padà oyin gidi lè so ṣé ẹni nípa ìbéèrè tẹ wá béèrè hmm. mo sọ nípa nípa tó máa ń fà á tí obìnrin tó yẹ pé ó ti ẹ̀fẹ́ ọkùnrin tó dáa tó ní tó pé péye péye bọ́kùnrin ṣe ń súnmọ́ tó yẹ ọkùnrin yẹn pè yẹn síbẹ̀ náà orí òdo ọ̀la rẹ̀ mo ní ẹ̀dá lè fà á infection lè fà á àrùn tó bá ń ba oyún jẹ́ kí àrùn kìnìṣà lè fà á àrùn làtàlàtọ̀ lè fà á obìnrin náà kò tí ì lóyún ó ti ń ó ti ń ní àwọn òògùn sọ pé ó ti ń omi ti ń jáde lóyún lórí ọmọ ẹ̀ yẹn kò yẹ kó lóyún àìsàn míì tún nìyẹn ẹ̀rọ kò lè tí kò lè lóyún àwọn oògùn ẹ̀ wà eléyìí ti kó bèrè lóyún but ìjú tẹ́wọ́ dárúkọ yẹn náà nígbà tí obìnrin mi máa ní ìjú oyún á dúró lára ẹ̀ tí ju ọ̀bá tí tóbi á dẹ̀ bímọ ó máa ní wàhálà díẹ̀ but ìmí ìwádìí pé á ní oyún pẹ̀lú ìjú yẹn tó bá ti ń pé oṣù méjì oṣù mẹ́ta oyún máa jábọ́ ìmí ìjú tẹ́lẹ̀ mi tóbi púpọ̀ lórí pé kò ní lè rí oyún ṣe kí ló máa ń fa ìjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè kí ni ìtúlẹ̀ lórí ìjú ohun tó máa ń fa ìju òun náà ni pé ìju tó bá jẹ́ pé ẹlòmíì wà pé ó ti lo àwọn nǹkan bíi à oyún jẹ́ àṣe kìnnì kan àwọn nǹkan tẹ̀ ń wò yẹn tó ba oyún jẹ́ yẹn kí ló máa fà ní pé àwọn ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ lára tó bá dúró sí ara ẹ̀ hmm. àbí tó bá níbi court kan níbi ilé ọmọ ìbẹ́ lè máa develop ó lè máa grow ó lè máa grow àwọn tissue àbọ̀ ẹran kọ̀ọ̀kan tó kó máa di ìju ṣáà fi ẹlòmíì àwọn àwọn nǹkan tó bá ń ṣẹ́kù bíi remnant nígbà tó bá ṣe díà ń sè fẹ́lòmíì tó bá ń ṣẹ́kù nínú ẹlòmíì ó lè fa growth kó wá pé kó wá ní ìdun jíjẹ kẹríkẹ ẹlòmíì nínú ìdílé wọn máa sábà ní so wọn lè jẹ ẹni tí àjẹmọ́ lára bẹ ẹlòmíì kẹríkẹ wọn bímọ wọn nínú ẹbí wọn ó kàn dé ní ìdun ni. ìyá lè ní ìyá lè ní kọ́mọ iná padà lọ ní fibroid náà. bẹ́ẹ̀ ni ó lè padà ní dùgbò ẹ̀jẹ̀ ẹ̀mọ̀ ọmọ náà láti bí ọmọ ètò ẹ̀sìn àfi bí ọmọ tó bá bí so kò sí wọn kọ́ ọmọ tá a bí tó jẹ́ ọmọ tiwa kó má jẹ wá níwọ̀nba tó wà jẹjẹrẹ tán nípa báyìí ní tí ẹ máa ṣe tí a ti wá rí pé àwọn rí pé àwọn tó bí wọn máa ní ìjù kó bẹ̀ sí máa lo àwọn ewé àtẹ̀gbò lórí ẹ̀ a ní àwọn ewé àtẹ̀gbò tí a máa bẹ̀ sí ní tó bẹ̀ sí ní ewé àtẹ̀gbò yìí ó máa jẹ́ kí nǹkan ẹ̀ má gbòòrò lára ẹ̀ tí ni pé ewé àtẹ̀gbò kájú ẹ̀ ni ó wù sí ẹ̀yìn ẹlòmíì á wò sínú ilé ọmọ tètè é sìn ẹ tó bá bẹ̀ sí lo àwọn oògùn yẹn oògùn táwa ní fún ni oògùn tó wá jẹ́ kó yọ ni àkọ́kọ́ á ní pọ̀ wọ́n ní oògùn tó wá yẹ kó bí ló ti é àwọn máa bí ìju yẹn náà ìgbé nìkan wà kò sí nǹkan tí ò sí tí ẹ bá lóun mọ̀ tó bá nìkan ò mọ̀ ó ń tanra ẹ̀ ni. ó ṣe é kéèyàn bí lóòótọ́. wọn bẹ àwọn kan lọ́pọ̀ máa ń bí bọ̀ tèmi rọ tèmi rí ni pé wọ́n máa operate ẹ̀ láti yọ a máa yọ bí ewo bí ewo ṣe máa ń yọ ìyàpọ̀ tí wọ́n á ní ewo tó bá tóbi gan tó bá yá á dẹ̀ parẹ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn oògùn tá a ní nìyẹn. tó bá pa tó bá parẹ́ mọ́lẹ̀ ṣé kò sí padà tó tún sọ tó o máa ń ní ẹ̀ka wọn ló máa ti lẹ́ka nínú. bẹ́ẹ̀ ni tó máa ń ṣàwọ̀ èèyàn ni pé tá a bá lo oògùn gbà mí tá a bá tó bá rí pa tí wàá wà òkè tán a máa dùn à nílò mọ́ ṣé tẹ̀ máa lo oògùn tiwa yẹn fún ìjù tó wẹ́ pé ìjù yẹn lọ́lẹ̀ tán á túbọ̀ lo oògùn yẹn sí àdéhùn á lò fún oṣù kan sí. kó lè kó mẹ́ pátápátá. á kó mẹ́ pátápátá immunity against it. against àìsàn yẹn so bí ayé tọ́jú àìsàn yẹn jù nìyẹn. bàbá ẹni tí oyún wa bàjẹ́ mọ́ lára kò ṣẹ́yún o kò ṣẹ́yún o oyún ló bàjẹ́ mọ́ lára tí wọn bá kó tán ṣé yẹn náà ṣé yẹn ò lè wò náà ṣé kò lè kò lè dá wàhálà lẹ̀ ẹni tó lóyún oyún bàjẹ́ mọ́ lára. wọn láti kó tán tán bá kó tán ṣe é pé ètò ti lára yẹn ó ti di ẹran tó ti bàjẹ́. òun náà lè padà di ìjú sí ẹ̀ nínú ikùn obìnrin. ó ti di ẹran tó ti bàjẹ́ ẹran tó wá bàjẹ́ yẹn á wá dó sára á bàjẹ́ ń bẹ̀ yẹn tó á yẹ máa gbúrò àwọn àwọn kòkòrò àwọn kòkòrò yẹn máa padà máa dá ara ara lu ó lè fa kí gúúsù máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà tó àfikún kó tán tán bá kó tán tán á tó wá lo oògùn tó ti kó bá jẹ́ kó máa fọ gbẹ̀ tá a tọ gbẹ̀ dà táyà gbẹ̀ dànù so bí o ṣe jẹ́ nìyẹn. ẹ bàbá ká tó kó torí àwọn àwọn èèyàn mo ní wọn ń gbádùn yín gan lórí ọ̀rọ̀ jù tá à ń sọ wọn ń gbádùn yín gan ẹ ìjùnà ọ ní ti ṣé ṣé ṣé wọ́n lè operate yẹn yes wọ́n lè operate ẹ̀ yẹ pé ìmọ̀ ń lọ sí ni nígbà tí ìmọ̀ tá à ń ṣe ewé àtìgbò yìí òun ló kọ́ bẹ̀rẹ̀ níbi bó ṣe bẹ̀rẹ̀ táwọn èèyàn ń tọ́jú ewé àtìgbò tó fi ń tọ́jú àwọn èèyàn àwọn èèyàn tó develop ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn oògùn oríṣiríṣi ẹ wò mú sọ oògùn ewé dóngúyàrò lẹ́ẹ̀kan yẹn ewé dóngúyàrò làǹsọ̀ là ń lò ìtẹ̀lẹ̀ ìgbà tí wọ́n sọ ewé dóngúyàrò ọ̀làjú sí ni ọ̀làjú ni nígbà tó wáyà náà ìwọ́n tẹ̀síwájú ni àwọn èèyàn ń ṣe oògùn ẹ̀ lórí pé wọ́n á rí i pé àti àwọn nǹkan míì wà tó pé tí nǹkan yẹn bá wà nígbà míì tó bá ti tóbi jù ewé àtẹ̀wò kì í kájú ẹ̀ òun ni ìmọ̀ tó ṣe di ọ̀rọ̀ pé àtúnṣe ṣe operation. operation olóyìnbó. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ nígbà kan àwọn bàbá wa ní oògùn tó máa ta tó máa ta tó máa ta yàn níbọn tó lè pe ọ̀tá yẹn padà. ó pè jáde. bọ̀ nígbà míì tí ọ̀tá yẹn bá wà níbi tó jìnnà tó máa fi pe àpè yẹn kì í mú un pè lẹ́ ń pè é kò ní mu so ó dájú pé àwọn èèyàn tó wá padà sí ṣe operation so operation advanced level ewé àtẹ̀gbò náà ni so hmm. tí ìjùbá ti kó ti wá tóbi tó ti di pé tó wá kárí iná tó tó tó tó dáa jù tó wà ní pé kó tọ̀ kó kóṣọkóṣọ kan jẹ. ló tiẹ̀ lè pààyàn ìjọba tóbi tóbi tóbi tó tóbi tán tí kò rí làgàdà tó lè pààyàn. kò sí nǹkan tó lè pààyàn. kò sáìsàn àbáwọn tó lè pààyàn. kò sáìsàn àbáwọn tó lè pààyàn kí ọlọ́run kó jọ kó ṣàánú wa ni ẹ̀pọ̀ ọlọ́run oníṣẹ́ ara lọ́lọ́run hmm. gbogbo àwọn tí ń tọ́jú èèyàn pátá kọ́lọ́run kó jọ kó máa ṣàlékún mímọ̀ fún wa oníkálukú ń gbìyànjú ni hmm. kò sí oògùn àìsàn àbí oògùn àrùn ló wà kò sí oògùn ikú tásìkò oníkálukú bá ti tó ó ti tó náà nìyẹn ṣẹ́mi ti yé sìn ṣùgbọ́n pípé kí nìkan fẹ́ẹ́ pààyàn àbí kò pààyàn yẹn òun ní ni ọlọ́run dẹ̀ fún wa ṣe tó pé ọ̀pọ̀ èèyàn làwa lè rí tọ́ka sí tó lè jáde níbi ìfẹ́ tọ́ni sí wa ìgbé kan jẹ́ wọ́n jẹ́ testimonies sí àwọn tá a sọ àti wá àti lò ó kó lè jẹ́ bẹ́ẹ̀. ilé iṣẹ́ ìṣègùn tiwa tí ẹ wá yìí standard tó ní ẹ̀jẹ̀ kò ń ṣe ń tà bẹ̀rẹ̀ lánàá. bẹ́ẹ̀ni over the years ni. over forty years ni ṣe ti yẹn sẹ́yìn ó yẹ wá forty years yẹn náà àwọn tó wá sí àwọn òbí wa bíi over twenty years lónìí díẹ̀ ẹgbẹ àti pé ní iṣẹ́ wa. ayé pé eléyìí tá à ń wò yìí ìlera mm-hmm. bọ́lá ni ẹ̀bá ń lé ni tí ìran àti wá ń ṣe nìyẹn ètò èso nípa báyìí wọ́n tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ ní ara ẹ má bora yín pa o èrí àti ègbò kájú ẹ̀ ẹ kàn súnmọ́ àwọn tó nímọ̀ nípa ẹ̀ náà ni ẹ rí i pé ayé ti di rúdurùdu àti ẹni tí ó ṣe ń kẹ́kọ̀ọ́ àti ẹni tí kò tí ì mọ̀ kankan àti ẹni tó tẹ̀ fi tí gbọ́ lásán ni wọ́n ń bọ́ ọ̀tá ẹ kò ní àpò làjú ẹ̀ dáadáa o ẹ jẹ́ àsùnwọ̀n tó ní ìmọ̀ nípa ìtọ́jú ara ká wa tọ́jú ara wa nípa ewé àti egbò ọlọ́run fún wa ṣe tó jẹ́ pé la ní ilé iṣẹ́ a ní nílùú òyìnbó a ní ní England báyìí tó Manchester ẹ ra oògùn tí wà rà ń bẹ̀ dé London ẹ ra oògùn wà rà ń dé Canada ẹ ra oògùn wà rà ń dé New York ní ọ̀dọ̀ yahoo skonto ẹ̀ka àbẹ̀tẹ̀ wọ́n ní yahoo skonto orúkọ ayé náà fi sọ orúkọ yahoo skonto orúkọ tó ń pè ní ẹ̀ tó ń gbádùn ẹ̀ dé gbogbo àwọn oògùn ẹ̀ máa bá lọ́dọ̀ wọn ẹdẹ nra ra ní wìtìwìtì ní Indianapolis lónìí báyìí bẹ́ẹ̀ lọ New York Chief Chueneye àwọn tó lórúkọ tó lẹ̀ fẹsẹ̀ múlẹ̀ New York ni ẹ̀rọ oògùn àrà lọ́dọ̀ alfa Omega ni London ni Bristol market àti pẹ̀lú market wọn yẹn ní London yẹn ẹ Dustin market Dustin market lọ́dọ̀ ya alfa Omega ẹ máa rí àwọn oògùn so ọlọ́run fún wa ṣe púpọ̀ ó tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara tó yẹ pé inú ló ń di obìnrin inú ló ń dẹ̀ ni inú ń pa ẹ́ ni àbúrò tẹ̀ ń bẹ lọ́hùn fọmọ ẹlòmíràn ní pé kan yí káàkiri inú òun ẹlòmíràn tí wọ́n fẹ́ ṣe nǹkan oṣù inú òun gbogbo ìgbà ni bàbá aládùn pẹ̀lú ọlọ́run ká fún ara ní ìmọ̀ràn àti àlàyé pé ìmọ̀ ń bẹ ìwé tí ọkùnrin bá ti ní àwọn infection kan rí ẹ máa wo infection kékeré kan tá a kà kún ó ní àtọ̀sí. àtọ̀sí. Hmm. kí ló ń jẹ́ àtọ̀sí tán kò ní gonorrhea tí ó jẹ́ kúlẹ̀kúlẹ̀ tó máa ń ṣàkóbá fún òyìnbó lọ́dún yìí hmm. ní ayé tá a wà yìí ẹlòmíì ò dẹ̀ mọ̀ tí bá wà lẹ́yìn kó àtọ̀ tó bá fẹ́ súnmọ́ bẹ̀rẹ̀ ń sìn kó bá tí fi nǹkan ọmọkùnrin yẹn wọnú ara rẹ̀ ó kàn kan ojú etí ẹ̀ báyìí lásán ó tọ̀ wá kátọ̀sí. etí lásán. á kó àìsàn gonorrhea ṣé àṣàgbọ́nrán ìtawà sọ yìí fèsì yéé sìn sáyẹ̀tì àmà rí ni pé akọ̀rin pé tó wá tó bí ọjọ́ kejì tó máa tẹ tó wá tẹ nǹkan kan ọkùnrin ẹ̀ bí oyún àbájáde ńbẹ bí oyún akọ̀jáde bí omi bí omi a máa yun a máa fọwọ́ ìgbà tàbí ah, ṣé nǹkan yún mi nínú ẹ̀ ló fẹ́ tọ́ a máa ta ṣé gbogbo tó ń lọ yẹn stage by stage ló ń lọ ìyẹn ni gonorrhea stage by stage. ó ń ba nǹkan jẹ́ lọ díẹ̀ díẹ̀ tó bá ti wá dé inú ó máa di oyún inú oyún yẹn tó bá wò ní microscope ẹ̀ ó wà dàbí ìdí kéékèèké tó pọ̀ gan-an nínú ẹ̀ ṣé bóyá wà bẹ́ẹ̀ àwọn ìdúnyẹ̀ kó sọ̀rọ̀ ń ṣe wípé wọ́n máa jẹ ihò ibi nǹkan ọmọkùnrin lọ hmm. nǹkan ọmọkùnrin àtẹ̀ ń wò yìí ó ní abẹ́rẹ́ tó máa fi abẹ́rẹ́ yẹn sí tí ẹ máa mú ọba ìwé ìwọ́nù nǹkan ọmọkùnrin àyè wà ń bẹ̀ hmm. nínú ihò ihò nǹkan ọmọkùnrin wa yẹn tó máa kí ọba ìwọ̀ wá wọnú ẹ̀ ó máa fẹ̀. ibi tí à ń gbà tọ̀. bẹ́ẹ̀ni àyè wà ní àwọn wọn máa jẹ kìnìún tó ti ń ṣe ìyá kò máa yẹn nìyẹn lákòótó wà ń tẹ nǹkan ọmọkùnrin nǹkan bí ọyún kò fún àwọn jáde níbẹ̀ a máa jò ṣé tó wá ń wò tẹ́ ń wò yẹn bó ṣe ń jó ẹni yẹn tó ń jẹ ibẹ̀ yẹn tó bá yá á jẹ́ kan ẹ̀jẹ̀ tó bá yá bẹ̀ sí máa tọ ẹ̀jẹ̀ so bó ṣe wá ń tọ̀ tí kìnìún yẹn ń jáde yẹn orí ìtọ́ wa yẹn iyọ̀ ni bí ẹ ṣe kọjá lójú egbò yẹn a máa ta tó fẹ́ tọ́ a máa ta ẹlẹ́yìn àgbà orí fún lọ́wọ́ tọ̀ gbàtọ́ bá yá awọ ara láti lẹ́fù yẹn ó lè di staphylococcus tètè yé si tí o bá tọ́jú ẹ̀ láàrin ijọ́ mélòó sí ijọ́ mélòó sà. láàrin ìgbà tó kọ́ tó ń tọ́jú ẹ̀ yẹn tí o bá tọ́jú ẹ̀ dáadáa ó bá ti pẹ́ lára ó lè bá lo six months lára ẹ̀ o ó lo six months o. a máa jẹ́ díẹ̀ díẹ̀ a máa jẹ́ díẹ̀ díẹ̀ but àwọn yàrá máa jáde nǹkan ọmọkùnrin máa wú a máa dà á láàmú. ṣé tá à ń sọ yìí tó bá pẹ́ lára ohun tó ṣe pọ̀ òun lọ́ fi kúlẹ̀kúlẹ̀ àìsàn ni ara tó wá fara ni pé ó máa ní àìsàn ìsétọ̀ á lóun ò lè tọ̀ mọ́ kí ni because kí wá ní prostate enlargement ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ ní ẹ̀yìn bòjú àti ń dàgbà prostate wa yẹn